بسم الله والحمد لله والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته mo kí wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sórí ìkànnì wa Taalim TV mo sì kí wa káàbọ̀ sí orí ètò wa ọ̀rọ̀ fíkìú ọ̀rọ̀ fíkìú ẹ́písòdù kẹrin alẹ́ òní ni. ni alẹ́ àfòlàfà alẹ́ tuesday mọ́júmọ́ tuesday déètì òní ní twenty nine twenty nine oṣù àkọ́kọ́ alimuharam ọdún fourteen forty three tíra tí a ń kà níjókòó yìí òun ni tíra akadọ̀rì tíra akadọ̀rì tíra náà ó jẹ́ tíra tí ó jẹ́ tíra tí ń kọ́ wa ní. Ni bá a ṣe sin lọ́hùn. tíra náà ó ní ṣẹ́ríù ṣẹ́ríù rẹ̀ kò mọ lẹ́yọ kan. àlèmùtà ábídù ìdáyàtù ìdáyàtù àlèmùtà ábíd asalik òun ló gbajúmọ̀ lọ́dọ̀ wa níbí báyìí. gbogbo àwa tí a bá ti rí tí a ń rí. Ah, òun ni ọgbajúmọ̀ tó jẹ́ sẹ́ríù ráńpẹ́ sẹ́ríù ráńpẹ́ fún tíra yìí àmọ́ àwọn sẹ́ríù míì wà o fún tíra yìí tó tóbi dáadáa tó tóbi dáadáa ẹ jẹ́ ká wo nínú àwọn ṣẹ́rí rẹ̀. nínú àwọn ṣẹ́rí rẹ̀ ní ti kìtáàbù hidaya alimuta abidi asalik afáwa àgbà sọ́líù abdulsami aliabi ńlọkọ tíra mi tún wá wà tó jẹ́ ṣẹ́rí fún un wọ́n ń pè yẹn ní kìtáàbù alifalak alibahi kìtáàbù alifalak alibahi àfàwà Muhammad Mahfuz àwọn ni wọ́n ṣe tó gẹ́ sẹ́rù fún tíratá nǹka lọ́wọ́ yìí sẹ́rù mi tún wá wà fún lọ́tọ̀ yàtọ̀ sí yẹn wọ́n ń pè yẹn ní. حل المسائل في شرح مقتصر الأخضري بالدلائل حل المسائل في شرح مقتصر الأخضري بالدلائل tíra náà tó gẹ́ sẹ́ríù tí mo dákọ̀ ó dáa púpọ̀ òní náà ni mo láǹfààní àti pàdé ẹ̀ mo sì yẹ̀ wò lérè ìfẹ́. tíra alùlì màsáìlì yìí ibẹ̀ ni àfáàwá tó kọ tíra náà kí alọ́ba ní sanni ẹ̀sán dáadáa ibẹ̀ ni wọ́n ti mú àwọn ẹ̀rí wá látinú Quran àti látinú hadithi lórí gbogbo kókó tó jẹyọ nínú mọ́tínú akadọ́rì tó bẹ́ẹ̀ gẹ́ tí a bá sọ pé ká lọ máa ka halul masail ká tó parí ẹ̀ àfàìmọ̀ kọ́mọ́tọ̀ọ́dún mẹ́ta. tíra yẹn halul masail ó jẹ́ ká mọ̀ wípé gbogbo tí ń bẹnu akádọ̀rí pátá ló ní ẹ̀rí láti inú Qur'an àti inú hadith so ẹni tó bá wá ń wá ẹ̀rí ntànkà nínú tíra akádọ̀rí kọ́mọ̀wulẹ̀ dààmú jìnnà kó lọ sórí íńtánẹ́ẹ̀tì kó lọ táìpù halul حل المسائل في شرح مقتصر مقتصر الأخضر بالدلائل gbogbo ẹ̀rí ọ̀rọ̀ kọ̀ọ̀kan tá a ti ń kààbọ̀ á bá pàdé níbẹ̀ insha Allah sọ ti yé wa báwọn tọ́yì ń bo lábàdé ibi tá a bá dé ní àná ibẹ̀ náà láti gbé e ní òní abadé orí àlàyé foslon àlàyé fàrọ ìdúlèwòdù àwọn ọ̀ràn yẹn àlùwàlá sábùn méje ni fàrọ ìdúlèwòdù ì àwọn ọ̀ràn yẹn àlùwàlá sábùn méje ni. ìkíní àníyà àníyàn ẹ pé ní àná mo ṣàlàyé nǹkan méjì lórí ọ̀rọ̀ àníyàn alákọ̀ọ́kọ́ mo fi rinlẹ̀ wípé kẹ́límà àníyà kò jẹyọ nínú kùrọ̀ánì ẹlẹ́ẹ̀kejì àníyà kì í ṣe ọ̀rọ̀ sísọ bí kò ṣe ohun tí a gbà lérò lórí iṣẹ́ tá a fẹ́ ṣe. àlàyé tí mo ṣe lórí ẹ̀ lánàá yẹn ká tún gbọ́ mo dẹ̀ sọ ibi tí àwọn bàbá wa kí Allah ó bá ní ṣàforíjì fún wọn kó bá ní sàmójúkúrò fún wọn ibi tí wọ́n ti ṣe àṣìṣe lórí ọ̀rọ̀ àníyà nítorí pé nítorí ọ̀rọ̀ tí wọ́n kà náà tíra fíkìú tó jẹ́ pé gbogbo ọ̀ranyàn àkọ́kọ́ nínú àwọn iṣẹ́ ìbáadà ni wọ́n máa ń pè ní àníyà. ló jẹ́ kẹ́nìkan lọ ọkọ tíra àníyàn jáde tó sì jẹ́ pé ọ̀rọ̀ àníyàn kò jẹ mọ́ ọ̀rọ̀ ẹnu kò jẹ mọ́ ọ̀rọ̀ ẹnu ohun tí wọ́n ń pè ní níyà àníyàn òun ni pé èrò lórí iṣẹ́ tá a fẹ́ ṣe tá a mọ orúkọ rẹ̀ ta a sì dojú ẹ̀kọ́ Allah subhanahu wa ala kì í ṣe ọ̀rọ̀ sísọ táwa sọ pé nàwáìtù àlìwùdúà tàbí nàwáìtù àsọ̀láàtà kò jẹ mọ́ bẹ́ẹ̀ nítorí náà gbogbo ẹ̀yin tẹ́ ẹsẹ̀ máa ń dà níyàn pẹ̀lú ọ̀rọ̀ ẹnu. ẹ má ṣe bẹ́ẹ̀ mà ìyẹn ò sí nínú ìlànà Islam ẹ jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ kan kọ́rọ̀ àníyàn lè yé wa ká sọ pé ebi ń pa mí mo wá fẹ́ lọ sílé olóúnjẹ mo fẹ́ lọ jẹun ẹnìkan wá pàdé mi lójú ọ̀nà ó wá ní àfà níbo lẹ́ ń lọ màá sọ fún pé ebi ń pa mí mo fẹ́ lọ sílé olóúnjẹ láti lọ jẹun bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tí n bá wá délé olóúnjẹ kí ni màá sọ ń bẹ̀ màá ní ẹ bá mi mú àmàlà bọ́ bá jẹ́ pé àmàlà ni mo fẹ́ jẹ àbí ẹ bá mi mú ẹ̀bà. E bó bá jẹ́ pé ẹ̀bà ni mo fẹ́ jẹ màá sì jókòó ti oúnjẹ náà màá ṣe bísímìláì a máa jẹun lọ ìbéèrè ni pé iṣẹ́ tí mo ṣe yẹn sólà níyàn nínú àbí kò ní àníyàn nínú ó ní àníyàn nínú nítorí pé ohun tó fi mú mi jáde kúrò nínú pé mò ń wálé olóúnjẹ lọ èròǹgbà ó ti síwájú. Si mi ò wá ní débi oúnjẹ tán kí n wá ní nàwáìtù ákílà àmàlà ó di dírámà nìyẹn bísímìláì ló kù tí màá ṣe so àníyà èròǹgbà màhálùhá àlìkọ́lìbù inú ọkàn wa ni màá wà ọ̀wọ́ ibi tí ẹ̀sìn ti fààyè gbà wá ká sọṣẹ́ tá a fẹ́ ṣe níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tá a bá fẹ́ ṣiṣẹ́ mo sọ náà lánàá òun ni ibiṣẹ́ hajj àti umura iṣẹ́ hajj yẹn gan àti umura náà àìwá sọ pé mo dà níyàn ohun tá a sọ ni làbáyíkà lọ́hùnmá hajjá tàbí làbáyíkà lọ́hùnmá umura. ohun ma wí nìyẹn olúwa mo jẹ́ pé hajj rẹ o olúwa mo jẹ́ pé umura rẹ o ohun tá wí nìyẹn àní sọ pé mo dà níyàn nítorí náà gbogbo ẹ̀yin tẹ́ ẹsẹ̀ mọ́ tẹ́wọ́ tá a bá fẹ́ kírun tẹ́ ẹ wí àníyàn lẹ́nu àníyàn kì í sọ̀rọ̀ orí ahá o inú ọkàn ni o wọ́n sì fẹ́ kí. ohun tí ó sì wà nínú àníyàn wa rèé iṣẹ́ tá a fẹ́ ṣe nítorí ta la fi fẹ́ ṣe é ìtìjà nìyàn nù iṣẹ́ tá a fẹ́ ṣe nítorí ta la fi fẹ́ ṣiṣẹ́ náà tàbí nítorí kí ni a fi fẹ́ ṣiṣẹ́ náà wàmọ́ umiru ilá lìyàbùdú lọ́ha mọ́kùlì sí náà làwùdí náà wọn ò wá pa wá láṣẹ kan nínú ẹ̀sìn gbogbo tí wọ́n bá ní ká ṣe nínú ẹ̀sìn bí kò ṣe pé ká jọ́sìn fún àlọ́hùn pẹ̀lú ṣíṣe àfọ̀mọ́ àníyàn wa ìyẹn ni pé ká má fi èròǹgbà wa wá orí ayé ká má fi wá owó ká má fi wá orúkọ ká má fi wá ipò ká má fi wá àwọ́ọ̀dù kó jẹ́ nítorí ti Allahu subhanahu wa ta'ala ohun tí wọ́n ń pè ní àníyàn nìyẹn nítorí náà mo wá pàrọwà fún gbogbo ẹ̀yin tẹ́ máa ń ta ìwé ẹ̀sìn pátápátá gbogbo ẹ̀yin tẹ́ máa ń ta ìwé ẹ̀sìn pátápátá àbùkátà sì ká máa dárúkọ yín àmọ́rúkọ yín ẹ má tẹ ìwé àníyàn bọ́ọ̀ta mọ́ ẹ má tẹ ìwé àníyàn ẹ má tẹ bọ́ọ̀ta mọ́. àníyàn ṣe nǹkan tí yẹn máa ń tẹ̀ jáde àníyàn ṣe nǹkan tí yẹn máa ń wí lórí ahọ́n mọ ohun tó fẹ́ ṣe kí sì nìdí tó fẹ́ fi ṣe ìtìjà nìyàn nù aláwọ̀ fi wá ṣe kòǹgẹ́ dáadáa. ọ̀rọ̀ yẹn kejì wàgásílù lè wájìhì wàgásílù àlèwájìhì wíwẹ̀ ojú wíwẹ̀ ojú. wájíwù ni gbogbo ibi tí mo ń fọwọ́ sí ní òró òró orí òró ojú ibi tí ní ìfẹ́ mi ti fárí èmi but ọmọ rí i pé ibi tá a fà yẹn dán àbúrò rí i pé ń dán so ibi tí irun mọ nìyẹn ibi tí irun mọ nù sọrí ní òòró báńdírì rẹ̀ ní lókè yìí lókè báńdírì ẹnu ààlà níjẹ́ báńdírì ẹnu ààlà ní lókè ẹnu ààlà orílẹ̀ níbi tí irun ti máa wù dé iwájú lórí níbi iwájú orí báńdírì rẹ̀ ẹnu ààlà orí ní òòró nísàlẹ̀ ó ní bí ìjàgbọ̀n ibi báyìí. tó ti rí báwọn ẹnu àlà ojú ní ìbú ó ní ibi ibi tó mọ́lẹ̀ díẹ̀ yìí níbi etí tọ̀tún wá sí tòsì sórí gbogbo ohun tó kó nù pátá ní jẹ́ wájú mo fẹ́ fi ọwọ́ ṣe báńdìrì ẹ̀ fún ọ nígbà tí mo ń àmúwá báyìí báyìí báyìí mo ti rí báyìí wá báyìí wá báyìí wá báyìí. ohun tí ń jẹ́ ojú nìyẹn o tí ń jẹ́ wájíwù nìyẹn o sọ̀rọ̀ yìí kan ẹ fẹ́ san ojú ẹ fẹ́ fọ ojú níbi àlùwàlà ẹ wà bomi sọ́ọ́ báyìí ẹ wà sí báyìí. ọ̀bọ̀jú ni o ò tí ì wẹ ojú. tó ọba bá ṣe bá ń kírun o ní nírun gbogbo àárín páríkẹ ara ojú ni wọ́n sì mọ́jú tòsí náà wọ́n sì mọ́jú ibi ìjàgbọ̀n ìsàlẹ̀ tó fi wá kan gògóńgò ibi tá a máa ń gbé ọ̀bẹ líta bá fẹ́ du ẹran lọ́rùn ẹran ní báńdírì ìjàgbọ̀n àti gògóńgò. ọwọ́ rẹ ó débẹ̀ gbogbo àárín ojú ni gbogbo àárín ojú ni gbogbo àárín ojú ni gbogbo bíbáyì ojú ni gbogbo eléyìí ojú ni gbogbo wájú yìí báyìí ojú ni fífọ ojú yẹn completely ọ̀ràn yẹn ni ó di méjì ìkẹta wàgásílù àlèyàdáyíní ìlàlẹ̀ mẹ̀rìfàkọ́yìnì wíwẹ̀ ọwọ́ méjèèjì títí dé ìgbọ̀ọ́ méjèèjì yádù rè ǹjẹ́ pé yádù rè mẹ̀rìfàkọ́yìnì rè bí báyìí ìgbọ̀ọ́ ìgbọ̀ọ́ báyìí náà ń pè ní mẹ́rìfàkùn. ọ̀ràn àyàn ni kọ́ o ọwọ́ rẹ láti orí ọmọ níka kó dé ìgbó ọ̀rẹ́ ṣóńṣó yìí ọ wà lára tí wàá fọ̀ o kódà kó lè dán ọ lójú pé ọfọ ṣóńṣó ọ gbọ́dọ̀ kọjá ṣóńṣó ọ kọjá so gbogbo bíbáyìí. wá báyìí wọ́n ń pè ní ọ̀ràn yàlùwàlá níbi fífọ ọwọ́ sọ́yìn ọba òun wàmásíhù ras pípa orí ọ̀ràn yẹn ni láàrin ohun pè ní pípa orí ni pé ọwọ́ ṣe báyìí ọwọ́ rẹ méjèèjì náà pé èmi mú microphone lọ́wọ́ bí mo ṣe fi ọwọ́ ọ̀tún mi lébi màá tún fi ọwọ́ òsì mi náà lébi báyìí lẹ́ẹ̀kan náà ṣíṣe méjèèjì lọ sẹ́yìn báyìí dé ìpàkọ́ ìpàkọ́ rẹ̀ rèé o so ọ̀rọ̀ yẹn ni o bó o ṣe láti gbájú báyìí ọwọ́ méjèèjì o ṣe lọ sẹ́yìn báwọn. ọ̀rọ̀ yẹn ni o ọ. inú ọkàn ọ̀ràn yẹn àkọ́kọ́ nù gáfúlù lèwájì wíwẹ̀ ojú ọ̀ràn yẹn kejì nìyẹn. ọ̀ràn yẹn kẹta gáfúlù lìyàdáyìnì ìlàlìmèrè fàkọ́yìnì. wíwẹ ọwọ́ títí dé ìgùn ọ méjèèjì wíwẹ ọwọ́ méjèèjì ó wẹ ọ̀tún ó wẹ òsì ọ̀rọ̀ yẹn ni wàmásíwò ras fífi omi pa orí mo ti demonstrate fún wa ọ̀ràn yẹn ni ó di mélòó níyà ojú ọwọ́ píparí wàgásílù rìdìláìní ìlàlẹ̀ka àbáyìní wíwọ wíwẹ̀ ẹsẹ̀ rẹ méjèèjì títí dé káàbù rẹ kókó ẹsẹ̀ méjèèjì ṣé o sì lè rí yẹn báyìí torí gbàǹdọ́gbọ́n yọba àwọn kí wọ́n lè rí ah, ẹsẹ̀ rí yóò lọ rẹ̀ díẹ̀ wọ́n gangan bẹ̀rẹ̀ wọ́n gangan bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ẹsẹ̀ ní báyìí wọ́n wá lọ́wọ́ afọ ẹsẹ̀ rẹ ìlàlìkà àbáyé nì ìdẹ́gbẹ̀ ní káàbù nì kókó ẹsẹ̀ yìí ìkejì ní ọpẹ méjì ń bí ẹsẹ̀ wa sọwárí ẹsẹ̀ ń gbogbo òkè yìí gbogbo ẹ̀gbẹ́ yìí gbogbo àtẹ́lẹsẹ̀ yìí gbogbo gìgísẹ̀ yìí ọ̀wà kó o lè wá rí kó o lè máa mọ̀dájú wípé ọ̀fọ̀ kókósẹ̀ yìí mọ yọ̀wà kọjá ẹ̀ díẹ̀ gẹ́gẹ́ bí a sọ nígbà tá a fẹ́ sọ nípa ti ọwọ́ so torí ẹlòmíì yóò fọ ẹsẹ̀ yóò fòkè báyìí yóò fòkè yóò fọ bí yóò fọ bí àtẹ́lẹsẹ̀ rẹ̀ yóò fi lẹ̀ ó ìfẹsẹ̀ nínú o o ò tí ì fẹsẹ̀ nìyẹn o tí ì fọ ẹsẹ̀ òkè ẹsẹ̀ báyìí àtẹlẹsẹ̀ rẹ báyìí gìgísẹ̀ rẹ báyìí gìgísẹ̀ rẹ báyìí torí àwọn ẹbí sọ pé ẹni tó bá fọ ẹsẹ̀ tí ò fọ gìgísẹ̀ inú náà ni wọ́n ti lọ́ọ́ bá fọ yòókù so gìgísẹ̀ rẹ ọ̀fọ̀ gbogbo gbogbo ọmọ níkàárẹ̀ yìí ọ̀fọ̀ ọ̀fọ̀ mi fọ̀ ọ̀fọ̀ ọ̀tún ó sì fọ òsì ní ti ń jẹ́ ẹsẹ̀ nìyẹn. ọ̀ràn yẹn kẹfà wàdálíkù wàdálíkù fífi ọwọ́ gbòó dálíkù òǹgangan ní ń pè ní fagisilu fagisilu ọlọ́run tẹ bá fẹ́ kírun ẹ̀wẹ́ so dálíkù yẹn gangan òun làwọn afọ́nfíkì wá lò dípò gáfílù yẹn ìyẹn ni pé ọ̀ràn yẹn ni gbogbo bí tá a dákọ yẹn tí ó jẹ mọ́ wíwẹ̀ yẹn ojú ọwọ́ ẹsẹ̀ wíwẹ̀ ni o ọmọ bomi sí ọmọ sí báyìí ṣe ń jẹ́ wíwẹ̀ nù ṣe ń jẹ́ dálíkù nìyẹn ọmọ fọ́ gbó báyìí kì í ṣe pé ọmọ kì ṣe pé ọkàn gbó orí sí ibi gbàsọ̀rọ̀ ọwọ́ àti báyìí òun àmọ́ dà sí ọ lórí láti báyìí ọ ò tí ì wẹ orí o ọ ò fi ọwọ́ rẹ ọmọ sí báyìí lẹ́yìn pé tí èrí bá ń bẹ lórí ní ojú rẹ ó ti dànù tí èrí bá ń bẹ ní ẹsẹ̀ rẹ yóò kó ń bẹ tí èrí bá ń bẹ lọ́wọ́ rẹ yóò kó ń bẹ wàdálíkù ọ̀rọ̀ yẹn ni fífọwọ́ gbo ibi tí wọ́n ní káwẹ̀ yẹn ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ yẹn kéje wàlífáòrù wàlífáòrù fáòrù ni ṣíṣe nǹkan lóòrè kan náà lóòrè kan náà ọ̀ràn yẹn ni kí ni ìtumọ̀ ẹ̀ ọ̀rọ̀ míì fún fáwùrù ó ní muwalat muwalat nínú tíra nímọ̀dábù míì àwọn ò lo muwalat ìyẹn ni wípé ó fẹ́ ṣàlùwàlà ṣé tẹ̀léra wọn láì ní sinmi láàrin ẹ̀ ní ìsọ̀fẹ́ ṣàlùwàlà ó ń ṣe é lọ ọwọ́ àti ẹ̀dẹ́ bí ojú ah, ẹnìkan wá dé lọ́wọ́ ní ah, salamu aleykum àfa ẹ kú jọ́ mẹ́ta ah, ojú yín rèé ọmọ tí ń lọ bí ọ̀sẹ̀ kan ẹ tiẹ̀ béèrè wa ó ń ṣe àlùwàlà lọ́wọ́ ni o ó ti sọ̀rọ̀ òun rojọ́ ọ ò lè lálùwàlà báwọn tó o bá fẹ́ sàlùwàlà tó bá ti bẹ̀rẹ̀ ẹ̀ báyìí máa ṣe lọ títí tí ó fi parí ni ohun tó lè mú ọ rowọ́ ọ láti jẹ́ làlórí bí àpẹẹrẹ omi ṣàdédé tán tàbí omi yí dànù nínú àgé àlùwàlá rẹ o ti ń ṣe é lọ táìmù tó fi dìde tó fi gba omi míì sí kò bàlùwàlá rẹ jẹ́ torí ò ní ọ̀nà míì omi ti yí dànù nínú gbàlùwàlá rẹ̀ àmọ́ kọ́ ọ máa ṣàlùwàlá lọ́wọ́ kọ́ ọ máa ṣe àlùwàlá lọ́wọ́ fóònù ẹ bá ń dún ìbá ń ríngì ah kọ́sítọ́mà mi rèé Allahu Akbar salamu aleykum o ah alájì ẹ kújọ mẹ́ta o ah sọ́jà ṣé ọjà wà ọjà wà ọjà wà mélòó bẹ́ẹ̀ báwo lẹ ṣe fẹ́ sí lórí àlùwàlá ó tún rojọ́ lọ ló mú kí àwọn bàbá wa jọ̀hún tí wọ́n sọ pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ nílé àlùwàlá a gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí àlùwàlá wọ́n fẹ́ là wá níbi aburú tí ń bẹ níbi sísọ̀rọ̀ bẹ́ẹ̀ kì í jẹ́ kí àlìfáwùrù ṣíṣe lóòrè kan náà kì í jẹ́ kó rọrùn fún wa torí ò lè máa ṣàlùwàlà lọ́wọ́ kó tún bí sí pẹ̀lú nǹkan míì ọ̀kan ó dì kan lọ́wọ́ ọ̀ràn àlùwàlà méjèèjì láti gbọ́ yẹn o ní ṣókí ìkíní àníyà ìkejì wíwẹ̀ ojú ìkẹta wíwẹ ọwọ́ títí dé ìgbọ̀n méjèèjì ìkẹrin pípa orí ìkarùn-ún wíwẹ ẹsẹ̀ wa méjèèjì títí dé kókósẹ̀ méjèèjì ìkẹfà fífi ọwọ́ gbo àyè tá a máa wẹ̀ ìkeje títara ṣe yíyára ṣe é láì ní máa fi falẹ̀ ìyẹn ní ọ̀ràn àlùwàlà mo sọ ní àná tàbí gẹ̀ta mo ní tí ìbá sọ lọ́ọ̀lọ́hùn tó ní kí àwọn ẹni ìṣáájú kí wọ́n mọ ti fún tẹ̀dọ̀ alukur'an ti fún tẹ̀dọ̀ hadith ẹ̀sìn wa ìbàjẹ́ ọ̀bọ̀rọ̀ gidi tàbí kẹ́sìn wo lè bóòdì ẹ wo bí ó ṣe ra yọ ohun tó ń jẹ́ ọ̀ràn yẹn àlùwàlà jáde fún wa tí ìbá ga sí pé wọ́n ṣàlàyé ẹ̀ báyìí fún wa ṣe é mọ̀ pé àwọn ibìkan bẹ́ẹ̀ ń bí àlùwàlà tá à ń ṣe tá à ti kà mọ́ báyìí ọ̀wọ́ ètò jọ́ràn yẹn ni wọ́n ti kà yẹn eléyìí tó wá tẹ̀ lọ́ranyàn òun ni súnà súnà ni òun kí ni àwọn súnà àlùwàlà nọ́mbà one gásílù lè yàdá yìí nì ilà lè kù wáyé nì gásílù àlè yàdá yìí nì ilà lè kù wáyé nì ìndà ṣòro wíwẹ ọwọ́ méjèèjì títí dé ọrùn ọwọ́ méjèèjì níbẹ̀rẹ̀ wíwí ọwọ́ méjèèjì títí dé ọrùn ọwọ́ méjèèjì níbẹ̀rẹ̀ sọ̀gbọ́ ọ̀fẹ́ sàlùwàlà ọwọ́ tó kọ́kọ́ wẹ̀ tá a kọ́kọ́ mọ́ wẹ̀ yẹn ọwọ́ ọ̀tún àtọwọ́ òsì tá a wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta yẹn àṣeyàn kì í ṣe ọ̀ràn yàn àṣesúnà ni èyí tó jọ̀ràn yàn gangan òun ìgbà tó bá ṣiṣẹ́ kan ọwọ́ tó tún ọwọ́ yẹn ọwọ́ yẹn ó tún wẹ̀ láti orí ọmọ níkà rẹ báyìí títí dé ìgbọ̀n rẹ so ẹ̀ẹ̀mejì la máa ń wí ọwọ́ nìyẹn ìwí ọwọ́ àkọ́kọ́ ọrùn ọwọ́ láwọ̀dé súnà nìyẹn ìwí ọwọ́ nígbà kejì lórí àlùwàlá wa a mú láti orí ọmọ níkà wa títí dé ìgbọ̀n wa ìyẹn ní ọ̀ranyàn. nínú súnà àlùwàlà wàlìmọ́dúnmọ́dọ̀ fífi omi ṣe fífi omi sẹ́nu táwa ṣe ṣùkùṣùkù ìyẹn sọ pé ṣùkùṣùkùṣùkùṣùkù kó fi omi sẹ́nu bẹ́ẹ̀ kó ṣe ṣùkùṣùkùṣùkùṣùkù bẹ́ẹ̀ náà ń pè ní mọ́dúnmọ́dọ̀ súnà ni kì í sọ̀rọ̀ yẹn.